Service Talk Show. Kindly like, comment, subscribe, and share on other platforms. Thank you. Aki kí gbogbo wa wípé a kú bójú ọjọ́ ṣe rí níbikíbi tí ẹ bá ti darapọ̀ mọ́ ètò yìí mo kí ẹ̀yin bàbá mo kí ẹ̀yin ìyá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi ní olólùfẹ́ yín àbúrò yín Dr. Zabby's Talk Show ààyè ọpẹ́ yọ ṣóyọ lọ́dọ̀ tiyín náà báwo ló ṣe ń lọ ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ní wákàtí ìṣẹ́jú gbogbo ìgbà tó bá wùn kó bá yín bóyá láàárọ̀ bóyá lọ́sàn-án bóyá lálẹ́ ni ní ọ̀dọ̀ tiyín èwo la fẹ́ gbé yẹ̀wò lọ́jọ́ títí òní ẹ mẹ́sẹ̀gì láti ọ̀dọ̀ bàbá wa ni ọ̀jọ̀gbọ́n wa tẹ́ ti máa ń gbóhùn wọn tẹ́ ti mọ̀ wọ́n bí ẹni mọ̀wó ẹ ọ ní kí a bá wọn gbé sí orí afẹ́fẹ́ wípé mẹ́sẹ̀gì yìí ó láti dére ó láti dé oko ó láti dé ọ̀dà ọmọ kó o tó o jèrè pẹ̀lú ìrìn àjò wa yìí báwo ló ṣe rí báwo ló ṣe jẹ́ ibo la ń lọ ibo la ti ń bọ̀ ibo la dé mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ lọ ṣe cup of tea kẹ́ jẹ́ ká fẹ̀yìntì kẹ́ jẹ́ ká jọ gbọ́ mẹ́sàgì ẹ ṣé gan ni God bless you. mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin jákèjádò gbogbo orígun mẹ́rin àgbáyé pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá gidi àwa tí ò dúró nídìí ìbàjẹ́ àwa tá a ní ìrètí tá a sì ní ìgboyà wípé bó pẹ́ bóyá orílẹ̀ Yorùbá yóò wá sí ìmúṣẹ ẹ̀yin ni mo kí mo kí òní ní ọjọ́ kìíní ní oṣù kẹrin ní ọdún 2023 um, àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń sọ pé April fool ẹ wọ́n máa fi ń crack joke ni wọ́n máa fi ń ṣẹ̀fẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ mi ti ọjọ́ òní mo pe àkórí ẹ̀ ní a fool at forty is a fool forever tí ó já tí ìtumọ̀ rẹ̀ já sí. Si, ẹni tó bá jẹ́ ọ̀dẹ̀ tàbí òmùgọ̀ títí di ọgbà tí onítọ̀hún pé ogójì ọdún títí láéláé ló máa jẹ́ òmùgọ̀ mo ṣe lè ṣe ìtumọ̀ rẹ̀ nìyẹn ọ̀rọ̀ mi ti ò ní mo forí ẹ̀ sọ orí àwọn èèyàn méjì àwọn èèyàn méjì náà ni ẹ̀ẹ́ dúpẹ́ onítìrí abíọ́lá tí gbogbo ènìyàn mọ̀ sí dúpẹ́ onídọ̀tí kí ni mo fẹ́ sọ kí n tó máa ṣe àlàyé yẹn lọ ẹni kejì òun ni pòfẹsọ wálé adéníran ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí dúpẹ́ onídọ̀tí nígbà tí à ń bá ìrìn àjò yìí bọ̀ jẹ́jẹ́ wa ni à ń ṣe tí gbogbo ayé sì rọgbà yí wa ká bàbá Akíntóyè ni gbogbo àgbáyé mọ̀ gẹ́gẹ́ bí aṣáájú fún kì í ṣe fún ìlànà nìkan ṣùgbọ́n fún orílẹ̀-èdè Yorùbá lápapọ̀ jákèjádò orígun mẹ́rin àgbáyé gbogbo wa la ti gbọ́ ìtàn bí Dúpẹ́ Onídọ̀tí bó ṣe já wá sí àárín wa bíbélì ní olè kì í wá bí kò ṣe láti jalè láti pa àti láti parun ìgbà tí onítìrí onídọ̀tí dé olóòórùn tó dé àwa ò tètè fúnra wípé iṣẹ́ ibi iṣẹ́ ìbàjẹ́ ló fẹ́ wá ṣe nítorí pé in tó ń fẹ́ nígbà tó gbé àpótí ìbò ní 2015 gẹ́gẹ́ bí ó gbé àpótí ìdìbò fún gómìnà ní ìpínlẹ̀ Èkó ní abẹ́ Unity Party of Nigeria ṣùgbọ́n ó lulẹ̀ ńgbà yẹn ṣe rí láti ayébáyé ni Dúpẹ́ Onídọ̀tí ti ń wá ipò ó fẹ́ jẹ olórí tipátipá ó fẹ́ ká máa ká máa kúnlẹ̀ fóun ká máa dọ̀bálẹ̀ ká máa ṣe ráńkà dìde ó wá rí i pé ó ti wo ó ti wọlé ó ti wo wájú ó ti wẹ̀yìn rí i pé Yorùbá nation yìí ibẹ̀ ló ti lè rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn gbà kó wá jẹ olórí pátápátá nígbà tó fi style wọlé sí wa lára bàbá Akíntóyè gbogbo àgbà tọwọ́ tẹsẹ̀ àmọ́ pé ènìyàn búburú ni ó lè ó lè pọnyán ni ó fẹ́ wá jí ní tí ò ń ṣe tiẹ̀ ó fẹ́ wá jàgbá ni àgbà tọwọ́ tẹsẹ̀ ṣe rí mo fẹ́ pe gbogbo àwọn tó bá jẹ́ ìbátan Dúpẹ́ Onídọ̀tí tó dá mo mọ̀ pé Onítìrí family ìdílé rere ni wọ́n kán yà pé e dúpẹ́ onídọ̀tí kó tètè kán pẹ́ ọmọ wọn wọlé kó tó ya wèrè sí gbòòrò nítorí ẹni tó bá la ẹnu ẹ̀ pàkà tó la ẹnu tó wo odidi àgbàlagbà bàbá Akíntóyè a man of eighty eight years ó dẹ̀ ń gbé bàbá yìí ṣépè ṣe látijọ́ èmi ò kì í fi mi ò ń lísìn sí gbogbo ọ̀rọ̀ tí Dúpẹ́ Onídọ̀tí bá ń sọ nítorí ọ̀rọ̀ wèrè ló máa ń ti ẹnu ẹ̀ jáde ọ̀rọ̀ wèrè ọ̀rọ̀ tí ò ní ọgbọ́n àti òye báwo lèyẹn ṣe máa wo bàbá eighty eight bóyá sixty years ni wọ́n Dúpẹ́ ni àbí whatever ọjọ́ orí ẹ ó jìnnà sí ti bàbá yẹn púpọ̀ púpọ̀ nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ Dúpẹ́ ni pé kí ni bàbá fi ṣe é gan this is a man tó gbà ẹ́ tọwọ́ tọsẹ̀ nígbà tó wọ ó ṣẹ̀ṣẹ̀ pé ọdún kan tó tó já tó já wọnú Yorùbá nation bí ajá àmọ́ pé èèyàn rádaràda ni ẹ́ mi rò pé bóyá dáàdì ẹ ti kú tí dáàdì ẹ bá sì wà láyé ó yẹ kó lè fi bàbá ẹ sí ipò bàbá Akíntóyè ó dá ó dá mi lójú pé o kì í respect àwọn tó tó bá nílé bẹ́ẹ̀ náà ló ṣe ńgbà tó ní òwò ìyàwó Abíọ́lá ó kì í ṣe ìyàwó Abíọ́lá according to information tá a gbà ordinary girlfriends ni ẹ ó dẹ̀ force ara ẹ̀ máa Abíọ́lá ni torí pé o fẹ́ dórúkọ Abíọ́lá by fire by force ó dàbí pé wọ́n ní ẹ̀ẹ̀kan péré abẹ́ méjì péré ni Abíọ́lá la ojú ẹ̀ rí ẹ nígbà tó wà láyé kò dá ẹ mọ̀ gan láàrin àwọn ìyàwó ẹ because you are not one of the renowned wife of Abíọ́lá bó ṣe ń ṣe nìyẹn everywhere tó bá lọ láti dábẹ̀rù tẹ́ máa dàrú no wonder tí bíbélì ní olè kì í wá bí kò ṣe láti jalè in tá a ti gbé kaná tá à ń ṣe jẹ́jẹ́ wa tí gbogbo àgbáyé ti ń gbà wá tọwọ́ tẹsẹ̀ ó wá da ẹbẹ̀rù máa dàrú gbáà ni ẹ olè sì ni ẹ olè olè kò ní èrò rere fún anybody ibi tí olè ò ti ṣe ló ti máa ń jẹ irú ẹ̀ ni wọ ló onídọ̀tí o fẹ́ ká èso níbi tó gbẹ èso sí you want to take care you want to convert this Yoruba struggle to your own personal belongings you cannot get it you have failed woefully wà á fail láti bí ìdí ọ̀run nítorí pé o yájú sí àgbà bíbélì ní bọ̀wọ̀ fún bàbá rẹ àti ìyá rẹ kí ọjọ́ ayé rẹ kó lè pẹ́ ìwọ onídọ̀tí ọjọ́ ayé ò lè pẹ́ rárá lórí ilẹ̀ rédèrèdè ló máa gbẹ̀yìn ẹ tó yẹ tí bí bàbá yẹn ò ṣe lanu kó sọ̀rọ̀ yẹn ẹ ti mọ̀ pé bàbá àgbàlá orí ewu orí bàbá á da ẹlẹ́jọ́ wọ̀ dúpẹ́ onítìrì á da ẹlẹ́jọ́ láyé á da ẹlẹ́jọ́ lọ́run bí bàbá yẹn ò ṣẹ́ kò ṣe nǹkan kan fún ẹ kò ẹ́fà jáde rí kó sọ̀rọ̀ sí ẹ ẹ bá ń pe ọmọ mi ọmọ mi dúpẹ́ ń kọ̀ ẹni kò yọjú sí mi ẹni tí bàbá yẹn sọ gbogbo gbà nìyẹn ó dẹ̀ gbé bàbá ó dẹ̀ sọ di ẹni ilẹ̀ láàrin àwọn àwọn ajá àti ẹlẹ́dẹ̀ tẹ́ ń kóra yín kiri lórí lórí platform yìí ó mú Ìgbòho bẹ̀rẹ̀ sí rí dínkù Ìgbòho wọ́n gbowó wọ́n ṣe wọ́n mọ̀ gbogbo owó tí wọ́n ń sọ pé ká dá sínú òmìnira àkáǹtì yẹn ṣé òkúta náà ń kó síbẹ̀ ni owó tí wọ́n ó sì polongo òmìnira àkáǹtì ẹjọ́ mẹ́ta pé ẹjọ́ ẹ máa dáwó sínú òmìnira ìwọ ògbówó o gbogbo iṣẹ́ tí bàbá ń ṣe ní Kútọ́nù yẹn wọ́n ń lọ sí wọ́n ràn yàn lọ sọ́fẹ́ yẹn ṣé òkúta náà máa máa ná láti fi ṣiṣẹ́ yẹn àbí ńgbà tí Nàìjíríà bá gbé budget síta trillions trillions tó máa ń dárúkọ yẹn ṣé pépà lásán ni kì í ṣe owó náà fẹ́ ná láti gba Yorùbá nation ṣé ẹnu ni ẹnu ni wọ́n máa máa fi sọ wọn ò ní travel lọ́bì kankan wọn ò ní make calls wọn ò ní make go, go for meetings ibi torí ẹ dàrú torí ẹ fọ́ torí ẹ tó bàkúdé nìyẹn nítorí pé ohun tó ń fẹ́ you don't care wọ́n ṣe nǹkan wọn ò ṣe kò sí ìtò kàn ẹ́ tí ẹ yẹn gan láti wá dàbẹ̀rù ni torí pé o lè ní ẹ o wá láti parun o wá láti jalè àti láti parun ó sì máa parun ìgbẹ̀yìn ẹ ìparun ló máa ló gbogbo yín pátá tẹ gbógun ti bàbá Akíntóyè ogun ayé àti ogun ọ̀run á bá yín jà ogun ọ̀run àti ogun ayé á dìde mọ́ yín agbo ilé ilé agbóná mẹ́ẹ̀ẹ́dúpẹ́ ọ̀nà àná ẹ gbogbo ibi tó bá kọjú sí tó wo bàbá Akíntóyè tó dẹ̀bẹ̀ sí ṣé èpè èpè kàbìtìkàbìtì ẹ tún wá gbé àfọ̀ṣẹ lórí ni for crying out loud ṣe bí yorùbá nation lára fẹ́ gbà ó ṣe wá dogun kí ló ń ṣe wọ́rà dáradá ẹni játijáti ẹni kejì ajágan bẹ́tà ẹ lọ bó ṣe lọ sákùrẹ́ nìyẹn tó múlẹ̀ déjì ọjọ́ déjì tó ti wàjà déjì àná tó lọ tó kọ́ sáàrin déjì torí kò fẹ́ jẹ olórí ó wá ba ayé àfihàn ó dá gbogbo ẹ̀rú déjì náà kó sọ́wọ́ ẹ̀ bóyá oògùn ló ń lò ta ni o mọ̀ pé lóògùn yẹn tẹ́lẹ̀ ó fó oògùn bá sọ̀rọ̀ wọ́n lẹ pàdé l'Àbújá bó ṣe ní kó léyàwó olórí pàtà olórí tó bá jìyà tó bá jùṣẹ́ ní kó lè jáde ní o tó wá dúró bẹ́ẹ̀ oní kó lọ lù ú ìyẹn lẹ́yìn lọ ó kó tọ́ọ̀gì lọ àgbà tó ń na ẹ̀ tó rìn sí òkò níta nítorí ti wọ dúpẹ́ onídọ̀tí náà ni kí ló ń ṣe kí ló ń wá kiri àtijọ́ tó ti wọnú ilé Abíọ́lá ilé Abíọ́lá ò ti tòrò mọ́ bó ṣe ń ṣe nìyẹn ibikíbi tó bá ti wọ̀ kò kí ní kò kí ní kò kí ní omi omi omi títòrò mọ́ gbogbo ẹ̀ máa ń gbóná ni wàá dalẹ̀ ayé wàá bọ̀nà jọ ó balẹ̀ ayé jẹ́ ó bọ̀nà jẹ́ ó bọ̀rùn jẹ́ jẹ́ kí n sọ fún ẹ dúpẹ́ you are not a product for leadership ọlọ́run ò dá leadership mẹ́ẹ̀ ó dẹ̀ lè fi agídí gbà you are not recognized as one of the Yorùbá leaders even bí bàbá Akíntóyè bá sọ pé òun ò ṣe mọ́ lọ́la ń sìn kò lè kàn ẹ́ gbàgbé ẹ̀ bí wọ́n máa kó one thousand yẹn ní orílẹ̀-èdè Yorùbá láti ṣe leader you cannot be one of them Ọlọ́run dẹ̀ ṣe adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ń fi ojú àwọn aṣebi hàn nílẹ̀ Yorùbá nítorí kọ́ ọ̀rọ̀ Yorùbá máa ń lọ dàbí ọ̀rọ̀ South Africa àmì South Sudan like àṣírí ń ṣèṣe tètè ń tú síta nítorí kọjá ká sọ pé a ti gba yorùbá nation by last year ni ogun ìwọ iná ló máa kógun sílẹ̀ ó máa dá ogun sílẹ̀ gbogbo olórí burúkú onídọ̀tí dúpẹ́ ìwọ iná ni olóorun burúkú burúkú kí ló ń ṣe ẹ́ kí ló dé kí ló ń wá gan you are power drunk and you can't get it you silly stupid woman o ò lè get ẹ and bàbá Akíntóyè Ìgbòho àwọn méjèèjì àtàwọn tó ṣiṣẹ́ takuntakun wọ́jọ́ àjọ máa wọ àwọn náà máa declare yorùbá fún wa yorùbá nation bàbá ò ní kú kò ní rùn Sunday Igboho ò ní kú kò ní rùn àìsàn ò ní gbé wọn dé kàkàkà àìsàn gbé wọn dé àìsàn padà sọ́dọ̀ ẹni tó bá gbé tó bá gbógun àìsàn wa ni gbogbo èyí tẹ́ ń ṣépè lọ́kùnrin lóbìnrin àti àtiwọ́ tó ń tó ń pèrè ẹni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo èpè tẹ́ ń ṣe orí yín ló máa dà lé orí ọmọ yín orí ọkọ yín bó ṣe máa padà sórí yín back to sender ẹ rí i pé gbogbo nǹkan tẹ́ ń ṣe láti jọ kó rán bàbá nítorí pé ẹni tí Ọlọ́run bá ti dúró bíbélì ní tí Olúwa bá wà pẹ̀lú wa ta ló lè kọjú ìjà sí wa and the same bible said no weapon that is formed against baba akintoye and igbowo ṣá no weapon formed against them shall prosper ẹ bá a lọ sí òru ọ̀run méje kẹ lọ gbéra láti ṣe ògùn láti pe ọ̀fọ̀ láti pe anything tẹ bá ní tẹ tẹ kò ní ran bàbá yẹn nítorí pé ọlọ́run ló dúró ti bàbá yẹn ẹni tí ọlọ́run pè ní ẹni tí ọlọ́run yàn ní ẹni tí ọlọ́run sì ṣe lógo òun ni bàbá Akíntóyè òun dẹ̀ ní Ìgbòho ṣá bàbá ẹ má bẹ̀rù ẹ má bá ṣe yín lọ mo mọ̀ pé lágbára ọlọ́run voice note adọ́dọ̀ yín adọ́dọ̀ Ìgbòho gbẹ̀ngbẹ̀ nínú ìgbàgbọ́ yín ní Yorùbá nation yín ẹ dúró ojú òní tì yín bàbá Akíntóyè ọ̀run á dì yín mú bàbá Akíntóyè Ìgbòho ọ̀run á tì í mọ́ ọlọ́run ẹlẹ́dàá ọba ọlọ́dún ìní á wà pẹ̀lú yín gbogbo ń tẹ́ bá dáwọ́lé ó máa máa yọrí sí rere ni lójú àwọn ọlọ́tẹ̀ ẹ máa gba Yorùbá nation fún wa lójú àwọn dúkẹ́ òní dọ̀tí ó fẹ́ gba Yorùbá nation èmi èmi èmi èmi èmi ṣáàrùn tí tó ti lusani Lucifer sọ lọ́rùn yẹn tó fi kàbámọ̀ tó fi tó fi kàgbákò èmi ṣáà ni onígbéraga ò lè rí ojú rere ọlọ́run gbọ́ You are too full of yourself, too pompous, too arrogant, lazy woman. Ó fẹ́ jẹ níbi tí ò ti ká àìsàn. Ó ti ń jẹ. Ó lọ́gbé. Lọ́gbé Yorùbá nation kọ. Ojúmọ́ tó ti òde gàrà. Kọ́kọ́ gbé kọ́kọ́ kíní tó tiẹ̀ fi tàn wá jẹ. Tó fi èmi náà wò náà. Ńgbà tó kọ́ ẹ wo ìyẹn ìwò ńgbà tó yá oní declaration. Ó yá oní eh, eh, reclamation. Oya occupation gbogbo ẹ̀ kí ló tẹ̀yìn ẹ̀ jáde ìsìn ó ń sọ nípa interim àwọn fẹ́ fọ́ọ̀mù interim ṣé ẹ rí tó nígbà tí èèyàn bá ń ṣe full ẹ̀yin ọmọ Yorùbá tẹ ní ọgbọ́n àtòyè nígbà tí èèyàn kì í ṣe full títí bá ṣe pé ọ̀dẹ̀ dàdánì ara ìgò mu olórí burúkú báwo lèèyàn fi ṣe fẹ́ lọ ṣe interim ní àná nílùú country tẹ wà o fẹ́ dájọba tẹ̀ sílẹ̀ within a country is it possible láwọn ti yan gómìnà mẹ́jọ ó ti yan èkìtì ó ti yan eh, ògùn ó ti yan tòǹdó ó ti yan tọ̀yọ́ ó ti yan ti èkó ó ti yan ti kwara àti àti ọ̀ṣun ó ti yan ti kogi àárín wọn láti jọ ìdí ọ̀tá rẹ̀ kò jẹ́ jáde kò sẹ́ni tó mọ bí tó lórí burúkú ìwà o bóyá èkó ló wà ní o bóyá amẹ́ríkà ní o bóyá ìhòòlẹ̀ ní o bóyá france gbogbo yẹn lọ́mọ tí bàbá akíntóye wà tinú bàbá akíntóye eh, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ kú tọ́nú bẹ́ẹ̀ náà wà a lot of people go there and visit them ibo ni ìwọ lórí kúkú wa ibo ló wà o fẹ́ tan ọmọ èèyàn sínú wàhálà àwọn tán kó tán charge trace níbẹ̀ o wá ń sọ ń sìn ẹ bàbá ò yọjú sí wọn bàbá ò ṣe ṣé bàbá ló rán wọn ṣe ìwọ tó rán wọn tó ní ká lọ́ máa claim ká máa occupy ìwọ kọ́ ló rán ọmọ yẹn ṣe ni kí ló kan bàbá ń bẹ̀ ṣé ló fẹ́ gba olè dáṣe ni then go and go and go and arrange for their release lọ gbà wọ́n sílẹ̀ ṣé bó lóde òun dá ṣe ìṣòro ń ṣe tiẹ̀ ó dẹ̀ rán ọmọ ẹ jáde wọ́n dẹ̀ kó wọn ìwọ ló máa kàn láìpẹ́ láì jìnnà wọ́n á wọ́ ẹ jáde wọ́n á gbé ẹ jóńtó báyìí wọ́n máa gbé ẹ go and write it down ọjọ́ ẹ ojú ẹ sí ẹ ó ti ṣú I give you maximum of three months sí látàsíkò tá a wà kò tó kò tó tẹ ṣé àwọn tó ń gbé ẹ gẹ́gẹ́ náà àwọn náà ló máa tẹ lójú ẹ wọ́n wà tẹ wà tẹ débi pé ò ní ewé ẹ̀kọ́ gan abẹ́tàjọ́ ẹ lọ wàá tẹ́lẹ̀ wípé kò sílé ilé ògbà ẹ ọ̀nà ògbà ẹ ló máa jẹ́ fún ẹ dúpẹ́ onídọ̀tí má rò pé wàá rí leadership kankan nílẹ̀ Yorùbá o ò ní rí o o ò ní rí position yẹn o àwa tá a máa takò ẹ rè tó yẹ kò sí nǹkan tí ẹ̀yin lè ṣe fẹ́ mi o gbọ̀ngbọ̀n ni mo dúró gbọ̀n òkè ni òkè gbọ̀ngbọ̀n ẹ bá kọlù mí ó dàbí ẹyin ni ẹyin tó bá kọlù àpáta á fọ́ tí àpáta bá kọlu ẹyin á fọ́ bí ẹyin bá kọlu àpáta á fọ́ ẹyin lẹ́yìn jẹ́ àpáta làwa àpáta yíráyé tí ẹnìkan ò lè mì so ẹ máa ń gbìyànjú bó gbìyànjú ẹ kò sí ẹsẹ ìdókàn mi ìyẹn bẹ́ẹ̀ fún dúpẹ́ onídọ̀tí eléyìí tó wàá dùn mí jù tó mà dùn mí o ó dùn mí ó mí ní ẹkùnlé akínyẹmí àgbà tí mo gbọ́rọ̀ nǹkan tí pòfẹ́sọ̀ Wálé Adéníran ṣe gbogbo ìdìtẹ̀ ọ̀tẹ̀ gbogbo wọn pé bá gbé wọn gbé jáde náà kì í ṣe pé bóyá mò ń ṣe àwáwí asán ìgbà tí mo kọ́kọ́ gbọ́ mo dì náà mo ní kò possible kò possible bàbá ta ni Wálé Adéníran tó jẹ́ right hand man bàbá Akíntóyè tá ti ń bọ̀ látọjọ́ tó ti pẹ́ mo ní kò ṣeé ṣe kò lè ṣeé ṣe láéláé mo dúró mo fẹsẹ̀ tilẹ̀ mo ní mo jẹ́rìí àgbà ah, ẹ máa ẹ tẹ́ ẹ sọ ẹni àṣàdísì àlọ́ pé bàbá Akíntóyè àbí Wálé Adéníran pé eighty years na at eighty kí ló fẹ́ ìgbà tó wá fẹnu ara ẹ̀ sọ tó ń ta tó ń àwọn bàbá yẹn bàbá yẹn tó lọ ó lọ fi ó ti màálù dúdú ológbò dúdú ẹ̀gbọ̀ntàn dúdú ló fi pé ó ní bàbá yẹn òun gbà tó ń kóró ń ní ìmọ̀ bá ṣe é rojọ́ ẹ wò ń gbà tí mo lé wọ́n ló ti ti mọ̀ pé márùn ìyá onítìrí àṣẹ pòsíṣàn ní gbogbo wọn wá là lọ́hùn ọlọ́run kọ́ ló yọ bàbá adé nínú bàbá akíntóyè tí wọn ò ti fún lóògùn jẹ ǹjẹ́ àmọye oògùn tán ti mix mọ́ oúnjẹ àbí drink fún bàbá nígbà tí adéna àti bàbá ń gbélé kí ẹ bè lọ́wọ́ bàbá adéna kí ni ìdí tí bàbá adéna fi kó kúrò lẹ́lọ́dọ̀ bàbá akíntóyè tí ìbá ṣe pé àwọn ará iṣẹ́ ibi tán ṣe náà ni ó kó kúrò láì sọ fún bàbá akíntóyè ó tún kó lọ síbi tó kó lọ kò jẹ́ kí bàbá kí tó yìí mà ó kọ̀tọ̀ fóònù everything tí bàbá bá pè kì í gbé kọ̀ gbogbo ẹ̀ ni mo gbọ́ lórí fídíò tá gbé síta náà it's not it's not something that is secret adeniran ó dùn mí ó dùn mí you disappointed me ah ó máa dùn mí o you a hope associate professor kí ló ń wá ẹjọ́ kúrò ní Ìbàdàn ẹjọ́ gbọ̀nà kútọ́nu lọ ní ìwọ àti bàbá àti ìyàwó àti ìyàwó ẹ̀ ó wá dàn tó wá gbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ Wálé Adéníran ó wá fi só kékeré ó wá fi bàdí jẹ́ nítorí máa jẹ kò jẹ́ kó gbọ́n kí là ń jẹ tí kì tán ọlá ọlọ́run nìkan ni Wálé Adéníran ṣòro àjọ ayé lóde sí ṣòwò náà ti rí rẹ̀ bó ló wá fẹ́ farapamọ́ sínsìn òun ṣàkó òun pariwo you resign from as the chairman ẹ̀rọ fẹ́ resign ìlànà bó bá resign ta ló kí kí ta ló mọ̀ kó lọ ẹ lọ́yọ̀ọ́ kí nìyẹn jẹ́ àìmọye better people who will take over the position tẹ́ ẹ̀ bá resign tẹ́ ẹ̀ jáde kọ̀ọ̀kan báwo la ṣe fẹ́ mojú àwọn aṣebi ó tiẹ̀ ń dá tọ́lọ̀ ń fojú yín hàn kọ̀ọ̀kan ṣùgbọ́n ṣá àwa àwa bí òkè sọ̀kalẹ̀ kó wá sílẹ̀ yorùbá ní ṣàgbọ́n ẹ̀ dúró fún mo dúró digbí lẹ́yìn bàbá akíntóye mo dúró digbí lẹ́yìn ìgbòho òòṣà kò sí òmìmì nǹkan tó lè já mi gbà lọ́wọ́ wọn ikú nìkan bẹ́ẹ̀ mi ṣe wà ikú onìkan ló lè yẹ ẹsẹ̀ mi kúrò ní yorùbá nation nothing kì í ṣe owó kì í ṣe ipò kì í ṣe anything I believe strongly in this struggle. And I know it is something worth dying for if it is necessary. Jesus died for the redemption of humanity. It is worth it. Mo pẹ̀lú ẹni tí Jésù kú fún. Ẹ you are a Christian ò yẹ kó máa sọ bẹ́ẹ̀ yẹn. Why? Ṣé Christianity ni kí n jẹ́ ọ̀dẹ̀ ni? Does Christianity say say I should be a fool or must I be an idiot? Nígbà tẹ́ bá gbogbo nǹkan tó ti parẹ́ nílẹ̀ Yorùbá, mo sọ fún yín mo ní nígbà tá wà ní school ọ̀fẹ́ I was in the teacher training college ẹ jẹ́ tó ra yín létí nǹkan tá a ti miss so many things many things tí wọ́n ti parẹ́ nílẹ̀ Yorùbá over forty industries and forty kẹ almost one hundred industries scattered all over Yorùbá land níbo náà wà lẹ́yìn wọ́n ti pa gbogbo ẹ̀jẹ̀ ìgbà tí mi wà ní teacher training good ẹ má gbọ́ uniform wa ọ̀fẹ́ ni o church wear agbádá ní ṣọ́ọ̀ṣì àti àwọn obìnrin ìró àti bùbá àti gèlè ọ̀fẹ́ ni o kì í pé wọ́n yá wa o wọ́n ran fún wa wọ́n pe télọ̀ kó wá wọ̀n wá wọ́n ran àwa ní sportwear ọ̀fẹ́ oúnjẹ mẹ́ta ọ̀fẹ́ ni ìwé tá a máa kà wọ́n máa fún wa lọ́fẹ̀ẹ́ wọn ò gbà padà o àwa la ní ìwọ ni exercise book ìwọ ni big note tá a bá tún nígbà mo wà ní teacher training a tún gba allowance à ń pè ní level eight eight naira ní every month wọ́n fún wa eight naira yẹn ó dàbí gbàtà sọ pé eighty thousand naira eighty thousand naira lónìí kí la lè rà tó tá ra one dozen of gẹ́ṣà fifty kobo. ìjọ tiẹ̀ tó fifty kobo. one dozen àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ayé ìgbà yẹn nìyẹn my first car in life ti máa rà I bought it for seven hundred naira seven hundred naira car passat oy eight four four n mo rà ní seven hundred naira ìgbà kan wà tá à ń ra epo petrol nílẹ̀ yorùbá yìí ní eleven kọ́bọ̀ per litre eleven kọ́bọ̀ per litre ayé gbà wọn bàbá Awólọ́wọ̀ ni wọn yẹn àwa lọ sí school ọ̀fẹ́ tó yẹ yín sí i tí tó fi tamilara tó fi kamilara pé yorùbá nation must be we must get back our lost glory gbogbo wọ ni premier hotel gbogbo àwọn nǹkan kan oríṣiríṣi you know how many ṣe mo yẹ àwọn textile mills tán ti parun kúrò nílẹ̀ yorùbá you don't know èmi ṣiṣẹ́ ń volkswagen of nigeria ìgbà tẹ́mi wà ń bẹ̀ volkswagen beetle volkswagen beetle three thousand six hundred naira brand new tiaroba. Um, Eh, kí ni a ti ń pè é Passat GLS four thousand two hundred naira ni Audi four thousand eight hundred naira LT bus tá ń pè ní LT thirty five yẹn is eh, four thousand ehm, five thousand two hundred àbí five thousand six hundred kò sí mọ́tò tó wọ six thousand naira ìgbà yẹn nǹkan lẹ́ẹ̀tún ti ń wọ́n ẹ wá wò tá a wà lẹ́yìn ẹ wá ń darúkọ million, million, million, billion, billion, billion. òun ní kò sí iná bíbà bá a ṣe sọ̀rọ̀ àníná ẹ ẹwù tán ti wà dé today we are exchanging one naira one dollar for eight hundred naira ṣé yìí tẹ́ fẹ́ ká jókòó tì nìyẹn bọ̀ ti lára yín bàbá tó lẹ́yìn sọ̀rọ̀ ẹ̀dà dẹ̀ ni o ẹ̀ christian ni o ṣé christian sọ pé kébi máa pa mí kí n má lè sọ̀rọ̀ títẹ̀ ní kí n máa kí n fold hands nígbà tí ìyà bá ń jẹ mí tí ìyà ò bá jẹ èyí tẹ́ pera yín christian tẹ́ dákẹ́ tẹ́ gbẹ́nu dání èmi àtẹ̀yìn àti ń kàjú orúkọ tèmi àti tìyín ò papọ̀ náà so I have the liberty to speak God gave me mouth to speak ó dé level kan Jésù gan pé àwọn èèyàn ó ní ó ní you generation of vipers ó pè wọ́n ní nǹkan tó yẹ ká pè wọ́n ẹ jẹ́ sọ̀rọ̀ sí tọrọ wa Nigeria is not our is not our home is not our home it is a wrong place like my children will say wrong mistake it's a wrong mistake pé wọ́n dà wá pọ̀ pọ̀ papọ̀. It's a very, very, very wrong mistake. So I have the right to talk. Àtijọ́ bí mẹ́ta rẹ̀ pé mi sọ̀rọ̀. Mo ra dákẹ́, mò ń wòye. Láti gbà kan ti parí eh, kangaroo elections o, mò ń wòye. So what do you expect me to say? So ẹ̀yin èèyàn mi, Professor Wale Adeniran, eh, tó bá ní nǹkan tó lè ṣe láti lọ ṣe kí ni a ti pè restitution ó ti ṣe àìmọye èèyàn ó ṣe orí tí wọ́n ti bí àti tán ti bí àmọ́ wẹ́wẹ́wẹ́ ẹ̀jẹ̀ fẹ́ dà wọ́n sí ìdánwò torí kíni wálé torí kíni you are once a commissioner oníwọ̀n fẹ́ joyè olóòkówó jẹ kíni guarantee sí ta fi lè believe pé what you said in that your interview is true irú nǹkan báyìí kò fìtẹ́ o wálé adéníran yẹ pẹ́ lórúkọ ẹ kí n mú professor yẹn kúrò kọ́dà yẹn kò deserve professorship yẹn wálé adéníran kíní yóò fit ẹ̀ ó bìlì tù ẹ̀ lórí kíní èló ni bẹ́ẹ̀mi tí mo bá yẹ sọ̀rọ̀ tí wọ́n bá fún mi one billion dollars one billion mo tó tu sọ ká tó fún mi one billion euro àti pound sterling mi ní da mi ní mi ní ta yorùbá nation i don't need it ṣebí kí n ti jí kí n jẹun ni yes mo ní ìdówó but mi ní ìdówó ẹ̀jẹ̀ mi ní ìdí filthy filthy and and and blood blood soaked money táwọn olóṣèlú ń pín fún yín káàkiri i will never be part of it that is me torí mo máa létà ti bí mi i am a man of reputation i am a man of dignity baba akintoye is a man of dignity he is a man of an impeccable character pẹ̀lú pẹ̀lú eh, sunday igboho ṣá they are men of integrity kò dàbí èwúpọ̀ professor wale adeniran ojú gbàmí fún ẹ just go and change your clean ah tó bá ṣe é ṣe eh, fìtìjú padà tó bá dẹ̀ padà wẹ́ get to go to wherever you want to go ah need people ah need irú mi irú yín ní Yorùbá nation ọ̀rọ̀ mi ò dùn bẹ́ẹ̀ yẹn lọ jàre for this day ẹ má bínú pé ó ọ̀rọ̀ mi gùn dẹ̀ because i'm so annoyed i'm very very disappointed especially with Professor Wale Adeniran mo ń fetí mi gbọ́ nǹkan tó ń sọ báyìí ah ah ṣé Wale ló ń sọ̀rọ̀ ìṣá eléyìí ó wá ń tú àṣírí ó kún tú àṣírí nǹkan bàbá ṣe ẹ̀yìn bàbá yẹn bàbá yẹn ò ṣe gbẹ́kẹ̀lé ìkí yẹn tá lè tẹ̀lé can you imagine that coming out from Wale Adina simply because we want to take over and bàbá ò tètè kú so wá ń pa yín lára ẹ kóra yín sọ̀njà rẹ̀ ẹ̀yin rádaràda wọn. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run eh, èyí tá a tún mú wá sí etí ìgbọ̀yìn lọ́jọ́ títí òní òun ni eléyìí eh, happy April èyí ni april first ọlọ́run á jẹ́ a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọlá ńlá pẹ̀lú ìfọkànbalẹ̀ òun ni ọlọ́run máa jẹ́ kó jẹ́ fún èmi àti yín ẹ gbogbo etí a gbọ́ lọ́jọ́ títí òní hmm, bí àwọn kan tó ń sọ wípé attention seeker làwọn ẹni yìí wọ́n ń wá attention ni ẹ má fún wọn ní attention you know I need láti respond nsẹ́yìn um ẹ jẹ́ kí n lo slang kan á ti wà ní ìsọ̀rọ̀sókè um á ti wà ní ìsọ̀rọ̀sókè ìgbà tá a sọ̀rọ̀ sílẹ̀ a rí wí pé yes wọ́n ní um ojú ló mọ ohun tó yónú ìdodo nídajì ara àwọn èèyàn ti rí wí yes ó yẹ kí ẹni tí orí ẹ̀ bá pé ẹni tó wá mọ two plus two kó ti mọ̀ wí kó mọ ibi tí nǹkan yìí ibi tó ń lọ ibo dé ibo ń lọ ibo já sí um ó yẹ kó ti mọ báwo lọrọ yìí báwo ló yẹ rí báyìí ìgbà tá a ti wá dákẹ fún bíi six months ta a fóòdù ọwọ tá a fóòdù ẹnu tó ní ká má sọ nǹkan kan àsìkò ti tó ń sìn àsìkò sọ̀rọ̀ sókè tiwa la wà yìí bàwa ò ní ṣépè o but bó bá ṣe ń lọ a máa jọ máa mú fúnra wa láti lè máa jẹ́ ká fi ibo sí ta ló wà nídìí ọ̀rọ̀ wa gangan ta lè pé tọ́ sí ta làdúà tọ́ sí ìyẹn ló kù báyìí sìn ẹni tẹ́pẹ̀ bá tọ́ sí àtẹni tó bá tó bá tọ́ sí ẹ bá wa fi kọ́mẹ̀ǹtì comment section níbẹ̀ yẹn abatẹni jẹ́ tó bá lóun fẹ́ bàtẹ̀yàn jẹ́ ẹ tó bá wá rí ìbàjẹ́ tọ́lọ́run bá tọ́lọ́run bá lóun dé ó máa bá tonítọ̀hún yẹn jẹ́ pátápátá ló máa bàjẹ́ ọ̀bọ̀ tó bá ti bàjẹ́ tó bá rí téèyàn bàjẹ́ ó lè máa fò sókè pé èmi mo ti win ọlọ́run ti bá mi ṣe mo ti bá tiẹ̀ jẹ́ bọ̀ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé nǹkan tí àwọn ọ̀tá wò ibi tán fojú sí ọ̀nà gbábẹ́ lọ kí ló ń ṣe ọ̀n ṣe nǹkan kan àwa nígbàgbọ́ a dẹ̀ mọ̀ wípé iṣẹ́ ń lọ a mọ̀ wípé kí ni a mọ̀ wípé iṣẹ́ ń lọ ariwo kọ́ ni spíkà lọ́wọ́lọ́wọ́ báyìí ń sìn torí gbàtà tí ń pariwo nǹkan báyìí la fẹ́ ṣe nǹkan báyìí ní kinní kan kinní kan wọn ni rọ ni ìgbà tó tún dé tá di tá you know tá ní ká ṣe ra wa lóṣooṣù ọ̀wọ̀ ká tiẹ̀ ní sùúrù fún wọn ká polongo tiwọn náà a máa gbá ni a ti gbá ni a máa gbá ni a ti gbá ni tán gbé wá a dẹ̀ bá wọn gbà a dẹ̀ bá wọn ṣe bẹ́ẹ̀ náà by the end dẹ̀ rí wípé irọ́ ló bá dé ká ṣe sún sẹ́yìn ojúlówó tó yọ ní ìdodo ní ìdajì ara ẹ jẹ́ ká kí ọlọ́run kí iṣẹ́ ọlọ́run náà ní ká kíra wa ẹ jẹ́ ká kí bàbá kí iṣẹ́ ẹ jẹ́ ká kí ṣe Sunday Igboho ṣe ẹ jẹ́ ká kí fún ká kí wọn kú iṣẹ́ á kí gbogbo àwọn tán dúró tẹ̀mítẹ̀mí tọkàntara lórí ìrìn àjò yìí tó mọ̀ wípé ó ti di dandan ká débẹ̀ ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni a ní sí pẹ̀lú òkú ẹ̀ mímì ni ẹpọ̀n àgbò kò ní já ó já tì mo hàn wípé láìpẹ́ láì jìnnà gbogbo wa pátápátá la máa gbégbá ọpẹ́ bọ́ ẹ jẹ́ ká lọ ní nígbàgbọ́ wípé ká lọ ní ní ọkàn wa ká lọ ní nínú pílàní wa ká lọ ní nínú orí wa kó máa wà nínú gbogbo times table wa lójoojúmọ́ wípé ọ̀rọ̀ wípé a fẹ́ gba ilẹ̀ Yorùbá kò ń ṣe bí àkàrà tó lè lọ sí ẹ̀gbẹ́ láti lọ rà kò ń ṣe bí milk tó lè lọ supermarket lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀ láti lọ rà kò ń ṣe nǹkan tó jẹ́ wípé ó ó easy it's not easy bọ̀ tí a bá jáde báyìí báwo ni gbogbo àgbáyé máa ṣe gbọ́ tí a bá máa sọ̀rọ̀ báyìí táwọn tó ń gbègbèsẹ̀ tó bá máa gbègbèsẹ̀ yẹn báwo wá ni àwọn kan ló ń dé tán sọ wípé kò ju nǹkan tán lè ṣe fún wa within six months gan wọ́n ti ẹ̀jú six days gan pàápàá gbà ṣebí ká kọ lẹ́tà ni ṣebí àmọ́ wọ́n ní un ṣebí kíní ẹ ṣáà rí lọ́jọ́ kìíní àná tó ń kó wọn lọ níbi tán ti lọ occupy ẹ ẹ máa tẹ̀lé wọn lọ ẹ máa tẹ̀lé wọn lọ ó ń rí yín láti UN ó ń rí yín láti Amẹ́ríkà ó ń wò yín sátáláìtì ń wò yín UN ń wò yín máa bá wọn lọ at the end of the day ẹ wò ó nà why why why why why bọ gbogbo eléyìí ni wípé Ọlọ́run má jẹ́ ká fi ọ̀rẹ́ wa ṣèkà Ọlọ́run má jẹ́ ká fi kà ṣe ọ̀rẹ́ mi ò mọ bí mo ṣe lè gbé bọ ó yẹ kó ti yé yín ìgbà tí ẹni yìí dé a rí wípé à nínú angel ọmọ Yorùbá lélẹ̀ àṣé ẹnu ni ẹnu la rí ní gbogbo ẹ̀ náà ju bá ṣe bá títí di bá ṣe wà yìí lọ bọ̀ ìgbà tán wá rí wípé òkè kí ló kù ká máa ṣe ẹ jẹ́ ká máa bá gbogbo ẹ̀ jẹ lọ ẹ jẹ́ ká máa bàjẹ́ lọ títorí àwa gangan fúnra wa a gbọ́dọ̀ fóòdà ẹnu àsìkò sọ̀rọ̀ sókè òun la wà yìí láti lè jẹ́ káwọn tó wà ní àwọn èèyàn wa láti lè jẹ́ kí ojú wa máa là sí lójoojúmọ́ ni wípé náà ẹ ká dá padà fún wọn wípé irọ́ wa anything tó bá tún gbé jáde lórí irọ́ ló jẹ́ brọ́dà mi àti sísítà mi ọ̀rọ̀ yorùbá nation kò ń ṣe mọ́ínmọ́ín àti àkàrà brọ́dà mi àti sísítà mi eh, a máa ṣiṣẹ́ ká tó débẹ̀ níṣẹ́ la máa ṣe ẹnu kìnìún lowó wà yorùbá nation ẹnu kìnìún ló wà ẹnu àwọn fúlàní òun la wà a tún wà lẹ́nu àwọn yorùbá ẹgbẹ́ wa ọmọ wa ẹ̀jẹ̀ wa àwọn bàbá wa tó jẹ́ pé ajẹgúdújẹrá ni wọ́n àwọn náà dàbí àwọn ìyá wa tá à ń sọ yìí ni tó jẹ́ wípé ẹ ṣáà jẹ́ kórúkọ mi wà ń bẹ pé mo wà nínú gómìnà ẹ jẹ́ kórúkọ mi wà ń bẹ pé mo di báyìí ẹ jẹ́ kórúkọ mi wà ń bẹ wípé mo di tọ̀hún tán bìkítà lórí gbogbo ẹni tí à ń jẹ tàbí nǹkan kan tó bá wùn kó lè máa ṣe yín torí ẹ brọ́dà mi àti sísá mi bá ṣe ń gbé sókè àwọn kan máa máa fà á sílẹ̀ ni gbọ́n mo mọ̀ pé ní agbára lọ́wọ́ ọlọ́run ẹ̀ a máa délẹ̀ lérí láìpẹ́ láì jìnà á jẹ́ kí gbogbo àwọn tó ń ṣiṣẹ́ yìí tí hàn gbójú jáde tí hàn páláriwo tó hàn gbé ṣódà sókè báyìí á kí wọn o a wọn in short a ṣàdúrà fún wọn wípé ilé àtọ̀nà wọn kò ní dojúrú bàbá ọlọ́run á dẹ̀ jẹ́ kán túbọ̀ pẹ́ fún wa ṣé Sunday Igboho náà dẹ̀ rè ah ọmọ àdàgbà á fi owó pawú báyìí á fi èrìgì jẹ òbí ní agbára ní ọwọ́ ọlọ́run ikú òjijì ò ní mú wọn lọ àwa àti wọn a máa jọ délẹ̀ lérè ni ní agbára ní ọwọ́ ọlọ́run ó kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tí ẹ wà lórí òtítọ́ àti òdodo wọ́n fa kókó yìí náà kí gbogbo àwọn yorùbá world media organization wípé a kò bójú ọjọ́ ṣeré ẹ̀yin ìyá ẹ̀yin bàbá mo kí yín pé a kò bójú ọjọ́ ṣeré níbikíbi tí ẹ bá ti darapọ̀ mọ́ mi èmi àbúrò yín ọmọ yín olólùfẹ́ yín Dr. Zabby's Talk Show tó bá dé ìgbà àkọ́kọ́ tí ẹ máa kọ́kọ́ darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ bá wa share ètò yìí ẹ bá wa subscribe sórí youtube channel wa bẹ́ẹ̀ náà ni mo wà lórí facebook Dr. Zabi Talk Show ààyè ọpẹ yọṣọyọ lọ́dọ̀ yín bẹ́ẹ̀ náà ni mo ní new youtube eh, channel eh, tó jẹ́ Dr. Zabi Talk Show ààyè ọpẹ yọṣọyọ lọ́dọ̀ yín um bẹ́ẹ̀ náà la máa ń ju àwọn videos wa síbẹ̀ ẹ bá wa subscribe because ẹ eh, tí kan ò bá ṣe nìkan máa ń ṣe òun la ṣe fi you know a ṣe fi kun lẹ́gbẹ̀ẹ́ torí nǹkan tí ẹ eh, bí ọ̀rọ̀ kí ló ń korúkọ bí ọ̀rọ̀ gbogbo ayélujára bí àwọn tó ń tọ́jú gbọ̀ngàn ṣe ń ṣe òun ló fa gbogbo ìyẹn bọ ní agbára lọ́wọ́ Ọlọ́run àní kú sọ́nà bíi èéfín brọdà mi àti sister mi one love ayọpẹyọ ó yọ lọ́dọ̀ yìí ayọ̀ lọ́dọ̀ ti tèmi náà lágbára lọ́wọ́ Ọlọ́run Bye for now. Thanks for watching Dr. Zabi's talk show. Kindly like, comment, subscribe, and share on other platforms. Thank you.